my introduction sí gbogbo àgbáyé ìṣọ̀lá rí díwọ̀nù bísọdún lèmi ń jẹ́ ẹ̀jẹ̀ nínú oyún mo ti ń kọ́ fújì mi wọ́n bí mi sáyé tán mo tún mórin sẹ́nu wọ́n tún sọ nínú tọ̀gbẹ̀ bàbá mi olórin ni wọ́n láwọn kọ́kọrin kọ́lọ́n tó sọ gbọ́nà ńkọ́ ìdílé ìtèmi kọ́ rí dájú orin òwá wo rí díwọ̀nù ní èmi làárọ̀ lé rídíwọ̀nù tó ń sọ nígboro tán lómi lùtìtì tán lòun kọ́ fújì yẹn kó máa pé méjì àròlé màá ló ń jẹ́ kó máa pé méjì ọmọ òṣùpá ni torí bá ṣe rólùfìmọ̀ bàbá mi àyìnlá lárí mú rí tọ́ndà ẹ̀gbọ́n mi ìjì ńlá lárẹ́ mi rí díwọ̀nù bí sọdún àrólé kò wá sàrò mẹ́rin lẹ́yìn àrò mẹ́ta ọ̀rẹ́ lọ nọ́mbà tó bá fẹ́ tó wọlé tètè lọ nọ́mbà tó bá fẹ́ tó wọlé ṣàwárìrì ẹ ṣàwárìrì ṣe fẹ́ràn mi toró fẹ́hùn bí ojú ó tún fẹ́ mi bí ẹ̀mí ó wá ní kó sọ̀rọ̀ ọmọ mi ìwọ́jọ́ mi òmùhùn mi ó tún mọ èdè mi ẹni kó yẹn kéré àròlé kò mọ fa dèbídèbí ìtàmọ̀ odù orin ṣàwárí gbà kọ́kọ́ o ṣàríwá gbàgbà kọ́kọ́ tí mo rí bà mí ìmísí orin dẹ̀mí sí mi alẹ́ ọjọ́ yẹn mi ò lè sùn mọ́ rárá bí mo ṣe kọrin sílẹ̀ láwọn gbé wá ọba ní sá fún ọmọ mi fùrọ́ ti ṣí pàṣẹ orí fún wọn nígboro kàyí kó